wọ́n sọ fún alábìnrin gbogbo yẹn lọ́lé ẹ̀ lọ́rùn. alábìnrin gbogbo yẹn lọ́lé ẹ̀ lọ́lé rò. jẹ́wọ́ fún mi ní ìwọ nípa rẹ̀. gbogbo wọn lọ. wọ́n ní ànábì fẹ́ dààmú wa ní jẹ́rẹ́. Rí ànábì. Rí ànábì. Ẹnìkan onímọ̀ tó ọ. Ẹnìkan onímọ̀ tó ọ. Bẹ́ẹ̀ nìkan olóye tó ọ. Bẹ́ẹ̀ nìkan olóye tó ọ. Ọbẹ̀ dààmú làákà ìwà ni. Ọbẹ̀ dààmú làákà ìwà ni oje. Mo ti wá ronú títí mi. A ti wá ronú títí erí ń fọ́ ọ báyìí. Rí ànábì mi ò máa ń wọ̀. mi ò máa ń wọ̀ ìdáhùn mọ́. Ẹni mi mà láhùn náà lẹni tí mo ní ó mi lóúnjẹ. Ẹni tẹ́ mi mà láhùn lẹni tí mo ní ó bùn mi lóúnjẹ tí ó bùn Àbówó. Àbí nǹkan Ó ní òsí anabi ni bẹ́ẹ̀ ni. sallallahu anabi ni bẹ́ẹ̀ ni. sallam ẹ yòbó anabi. sallallahu nabiyina muhammadi ìdámà ṣíta bídàrọ̀ ẹ̀ ní tẹ́síà wàkásíwì bisolati ala muhammad. fanabi náà sọ̀rọ̀ ẹ̀ muhammadu. mìbùtáwù bùtú àti záàyìdì. nígbà tí anábì ọ sọ fún wa. nígbà tí anábì ọ sọ fún wọn. ó ní bẹ́ẹ̀ ni. anábì ní bẹ́ẹ̀ ni ẹni tá a ní bùn wa ní nǹkan. tí ó bùn wa òun láhùn. tí ó bùn wa òun láhùn. àmọ́ irú nǹkan wo la lè ní kí yóò bùn wa. àmọ́ irú nǹkan wo la lè sọ pé kí yóò bùn wa. tí ó ní òsì tábì pé láhùn. tí ó ní òsì tábì á dé ahùn gidi ni ọ. ẹnìkan wà náwó. ẹnìkan náwó. ó ní tẹbi bá ń pààyàn. ó ní tẹbi bá ń pààyàn tẹ́bi ń payàn. ṣé ibi tí ti payàn gan. kéèyàn wá rí ẹni tó lóúnjẹ. kéèyàn wá rí ẹni tó lóúnjẹ. o jẹ wọn tó tóun tó wá fi. o jẹ wọn tó tó wá fi ń sàfàrà. tó wá fi ń waste. tó wá ń waste yẹn. káwọn dákun bùnmi kí n jẹ kébi wọn bá pa mí. káwọn dákun bùnmi kí n jẹ kébi wọn bá pa mí. ó ń lálẹ́ pè láwọn. ó ń lálẹ́ pè láwọn. anábì ní kì í sàwọn. anábì ní kì í tún sàwọn. ẹ̀mí àbárọ̀ fíkọ́lìlá mi ni ó wà náà àmì. ẹnìkan tún náwó. ẹnìkan tún náwó tiẹ̀. oríire anabi. oríire anabi muhammad. sallallahu alaihi wasallam. ó èmi máa hun. sẹ́. ó ní tọ́lá hun. tàtó la hun. ó lẹ́ni tí ògbẹ́ngbẹ́. ẹni tí ògbẹ́ngbẹ́. tó ti rìn. tó ti rìn ó ti rìn. tẹ́sẹ̀ rẹ̀ ti bu tó ti rìn. ilé ànábì sì mọ̀ pé òǹgbẹ́ lè pààyàn. ilé ànábì sì mọ̀ pé òǹgbẹ́ lè pààyàn. wáyà bíbí lẹ́dí túríjà sàfà tuhu lìkú lílá ìmìnà àwa ìlímùkúta mi hmm. dáa. fàmùsìkúnà bí abúlé. ọmọ bàrà mà bẹ́ẹ̀ yọba bẹ́ẹ̀ yọba ìyàwó rẹ̀ sọ́dọ̀ ọlọ́run má ṣe láìláìmọ̀ kan. má ṣe ní aláìmọ̀ gbogbo ohun tó bá fẹ́ ṣe má ṣe bìjú nìrí mi wá mímọ̀ kọ́ yanjú. wá mímọ̀ kọ́ yanjú. jẹ́ àárẹ̀ ọ̀dá. jẹ́ àárẹ̀ ọ̀dá. lẹ́yìn ìgbà tó bá lè yanjú ọ̀rọ̀ ààrẹ nulẹ̀. lẹ́yìn ìgbà tó bá lè yanjú ọ̀rọ̀ ààrẹ nulẹ̀. ìjọba tó dàrú jẹ́ bá tó pé ọ̀tá jẹ́ ká ààrẹ tó dẹ́kun tó lè lẹ́lẹ̀. ó ní ẹni tó ń gbẹ ti gbẹ ìrí ànábìsí mọ̀ pé òun gbẹ lè pààyàn. ẹni tá tó wá débi kan tó ní ẹdẹkùn ẹdẹkùn ẹbùn lómi kí n mú ẹbùn gbẹ́ni ah, kò sí kò sí irú ẹni lálẹ́ pè lẹ́rùn lálẹ́ àwọn sọ́ọ́bà àwọn kan tó sọ pé irú ẹni lálẹ́ pè láhùn. wàlámù yà dánú bíi أو فوق النبي النفي خلق وفيه كلك ولم يدنه بالعلم ولا كرم يا والله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ولا كل وراء لولاك أنت الذي لا موفيت إلى السماء قد سمت وتزين لسواك أنت الذي ناداك ربك ومرحبا ولقد ذاك صلى الله عليه وسلم Oh, oh, أباك أوي لك يا سيدة oh, يا سيدة سادتي جئتك قاصدا يا سيدة سادتي جئتك oh, Ọlọ́run ti parí ayé. Ọlọ́run oh, parí ayé. Ó ti wá oh, nẹ́bì. Ó ti wá oh, nẹ́bì. Ó ti kọ́ oh, ayé. Ó ti kọ́ oh, ayé. Ọkọ̀ ń kọ̀tọ̀ oh, Ọkọ̀ ń oh, ọ̀hún. Ó oh, kí ànẹ́bì fúnra rẹ̀. Ó wá oh, ànẹ́bì fúnra rẹ̀. Ọ̀pọ̀ ń sáb abani ya sayi da sa da ti ji tu ka ko si da a pe wo to ba mi fi sa síwájú. àìjú iná wá tẹ̀mí bí má kà á. ó ń sọ́dọ̀ ọlọ́run ẹ̀rọ. wàlá ìyá kẹyọ ìkọlá ìkì ẹ̀ẹ́dẹ̀lì. abani àrìjú ìdọ́ka wá tẹ̀mí bí ìmá. àrìjú ìdọ́ka. ìjírẹ̀bẹ̀ yín jírẹ̀bẹ̀rẹ̀ jírẹ̀bẹ̀mí ọlọ́wọ́n yẹn gbé. Ah. wọ́n tẹ̀mẹ́ bí máa ga. wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àlẹ́ mọ́sáyé sàdúrà ń bẹ̀rẹ̀ ni. mọ́sáyé sàdúrà ń bẹ̀rẹ̀ ni.

tọba tó lọ́dọ̀ ẹlòmíì ó di eléri ibú ni. tọba tó lẹ́yìn ẹlòmíì ó di eléri ibú ni. àwọn bàrà mi máa ti síbi ẹ̀wọ̀n tó lẹ́yìn. bàbá máa ń ti àfáwọn àgbà ọmọ bàrà mi síwájú. kódà àlejò mi ò wà tó wé tó dé fìlà bàbàbàbà yìí ni ó sọ lẹ́yìn mi ẹ wà wo ọmọ tó dàgbà jù lọ ọmọ ọmọ kékeré wọn musa ẹ̀yà tó wà. babu amada tẹ̀dú awa aluya nasimi wasa ó bó bá lójú dúdú àwọn ojú kan ń bẹ tí ò dúdú. àwọn ojú kan bẹ tí ò dúdú. wàsá. wọ́n lè dúdú láwọn kan funfun ni wọ́n. wàsáàlì súbi sọ̀láàtì mí kàdá ìmọ̀ta hàn. bí mo ti jágba iye tó rò pé yòówó jẹ mí ni ilé mi lórí ti ń wò lọ díẹ̀ díẹ̀. alánàbí yubi wálé wà mú sájì mí. sọ́jà láti ìbádá tó lẹ́yìn àtàtà mọ́wùlẹ̀ lọ́bẹ̀ ojú tó ń lọ ọ́nà yẹn máa lọ. sọ ayé mi dá ẹja ẹni tí mi lè jí àrè lọ. wàlẹ̀ tó kú bí abudu tàbí dàrọ ẹni iná làwù. ibi ibi owó ti bá nọmba mi tẹ́lómi bá náà yọ ọ̀jẹ̀ gbèsè yẹ́sì sí òbí. sọ̀bùrọ̀ tàtẹ̀dùn àwàlù yá nàásì mi. sọ́wọ́ láti ìbàdà ìmọ̀ta ọba tó lówó ni mo ní lọ́dọ̀ ọba tó lówó ni bàbá ní lọ́dọ̀. ọba tó nílé ni mo ní lọ́dọ̀. ọba tó nílé ni bàbá ní. ọba tó ní bíbẹ̀ ni mo ní. ọba tó ní bíbẹ̀ ni bàbá ní. ọba tó máa ń sílẹ̀kùn ni mo ní. ọba tó máa ń sílẹ̀kùn ni bàbá ní. eré ẹ̀bùrú ni ìwọ́tọ́ náà fún bàbá tó ní. àkúlù bí kò láàánì yìí àti bìyànlá. ìwọ́tọ́ náà ń mo jí ọlọ́run fún bàbá àti ọlọ́run rẹ yàpáyà yàpáyà bíl máa sì. kó tó máa fọ olù mi lórí báyìí. kó tó máa fọ olù bàbá lórí. yàpáyà bíl máa sì. kó tó máa fi sahun. nínú bá bíbí ẹni kọ́ lọ́n gbàdọ̀ wẹ̀. yàpáyà bíl máa sì. yàpáyà bíl máa sì ìdásà wáti a. ojú ò dúdú ọmọ ojú tó dúdú ọwà àmójútó rìnnà wà àmọ́ ojú mi rí na pé ń kìnìún rẹ̀ ń tọ́wọ́ yìí. àmọ́ alimọ́ta bìyà ni àṣà ìdámà o. àmọ́ alimọ́ta bìyà ni àṣà ìdámà o. ẹ wá wọlé tọ́ mi ẹ sì wá gbé gbígbà dúró àwọn ẹ sì tún gbé lọ. bàbá rẹ kẹsùlì kùlẹ̀ wẹ̀lì kí ibù yá yìí. wọ́n bá lóko ìdílé. tàbá rẹ kà zùlẹ̀ wọlé. bùrìyá yìí. nígbà wọn bá dodo mi nígbà mo wà kókó nígbà tí mo dàgbà tá a máa ń sàzámẹ́ǹtì níbi tá a máa fi láńtà sàzámẹ́ǹtì èmi náà fúnra mi mo tún tún ìdodo rárá. tàfàrọ́dà tàfàrọ́dà bìlìjánà ni wàbí ni wa ìmáàmù káríọlá Baba wa gba ìmáàmù káríọlá àdàbọ̀ lọ́wọ́ yẹn. mo rí gba ẹ̀ ṣe pàǹdà ni. bàbá rí bẹ́ẹ̀ ṣe pàǹdà ni. ìmáàmù mo wá rí i pé ọlọ́run bẹ lára yín. bàbá sọ wá rí i pé ọlọ́run bẹ lára yín. ìmáàmù bàbá rí i pé kí o fún wa. ọ̀la ìmáàmù ìmáàmù ni. àbáwọ̀ sí Ismail ló gbé wọn wá. àbáwọ̀ gba aṣẹ́wó Ismail agbára àdúrà àwọn ni wọ́n gbé wọn wá. mọ alẹ́kùn lórí rẹ̀ iná mọ alẹ́kùn ìmáàmù ìmáàmù anda wakare imamu imamu imamu imamu imamu imamu imamu imamu imamu anta wakari imamu anta ilimi imamu yorùbá Big الشيخ بن مصطفى وحقيقي مقاصدنا واكبر لنا ممدا يا واسع الكرم واكبر وكفار وصلى إليه لكل المسلمين بما يجدون في مسجده sọlẹmutu sọlẹmutu sọlẹmutu sọlẹmutu. ما نجح <laughs> صلاة سنة ما أي صلاة Ani. Itomo. Itomo. àní ìtọ́mu. àwọn àrí pé bàbá ìmáàmù Káríọlá. bàbá ìmáàmù ìmáàmù Káríọlá. ìmáàmù Káríọlá. bàbá ìjọba ń bẹ lára wọn. ọ̀rọ̀ wọn papọ̀ mọ́tọ́ lọ́wọ́. ìṣesí wọn papọ̀ mọ́tọ́ lọ́wọ́. torí bàbá òní gbà fún àkànláyè lọ́dọ̀ wọn. débi tí ó tún wá kó bá wà bọ́. mélòó làjọ. mélòó làjọ. ẹ̀yọ̀ wà náà nabi sallallahu alaihi wasallam ìlúbọ̀kọ yìí ẹ aláyìnà aláyìnà aláyìnà ó kájọ gúrí ìlàjà ilẹ̀ ọ̀nà ìlànà yìí. Baba rí pé àbá imam Baba rí pé ìṣe Ati àti ẹyin tí wọn tí wọn fi ń wò yẹn ó ṣe déédé táwọn ẹni ọlọ́run tí ọba bá rí àwọn ẹni ọlọ́run ìyẹn máa ń jowú wọn bàbá ní kí wọ́n ṣàdúrà fáwọn ẹ wá sí àdúrà náà fún wa ọlọ́run wọlé ayé orí tó ṣe àmì rẹ̀ èyí tó ṣe fẹ́ iná òtí tó fitnatu li aridi bil ula ọ̀ṣọ́ àfà ilé nìkan ní ọlọ́run ló bá tún wá lọ́lọ́run gbogbo nǹkan máa ń sẹ̀rọ̀ ọyọkùnrin lọ bó bá jẹ́ pé bí ni débi ń pa wá ni ajé àrámù ńgbà tí ẹgbẹ́ bàbá wá owó bàbá kọ́kọ́ wá ọlọ́run ni bàbá gbọ́ wá sí kan àwa wọ́wọ́. wọ́n ti gègé tẹ̀wọ̀ tán sọ nísìn. wọ́n padà wá kọjú ńgbà wọn lówó tán. ọba tó dá mi ò sí ta. ọba tó dá mi ò sí ta. ọba kan tún ṣe wá sí jóni. ó ní wàláhì gbogbo ẹ̀sẹ̀ náà bá bá ṣe ọlọ́run ò ní bí pé. Ah! Ah! ọlọ́run òtútù fi mọ́gàjì lé ọlọ́run òtútù fi mọ́gàjì lé yìí ọlọ́run ọ̀rọ̀ mi bí bàbá rẹ̀ ọlọ́run tó àpọ̀lú bí wọ́n gẹ́gẹ́ ọba tó ní ìnà wùlà yorùbá sí wùlà sọ̀ọ̀lì yìí ní ní sàbòsí fún yín ọba tó lòun ní sàbòsí yẹn ní ẹ̀sán bá ṣe mistake fúnra wa sà ní jìyà mistake náà ṣe nìyẹn lóòótọ́ wọ́n gbà tí wọ́n gbà báyìí lójú ní ìsìn kí wọ́n má lè ṣàfùlẹ̀. nínú yàrá ọlọ́run ẹ̀sẹ̀ tí bẹ́ẹ̀ láàrin mi àti orí wọ́n ìmáàmù balẹ̀ lọ́ọ́bà ìmáàmù wọ́n gba yín ojú ni kéèyàn wá fojú rẹ wò mí ẹ kọ́kọ́ pe àbújá dàrẹ́tì ẹ ló ẹ wá gbé sójà ní ẹ kọ́kọ́ kó ẹ jẹ́ kọ́kọ́ lù ú lẹ lẹ́yìn ìgbà wọn bá wá lù ú ẹ wá jẹ́ ó lè sí ẹ o. anta anta anta anta ìmáàmù fákàrí. àmọ́ tá a bá jẹ báyìí kò sí táwọn àbọ̀ ní kò sí ìkẹta nífẹ̀ẹ́ wí tán. tọ́ba fẹ́ kí wọ́n mọ̀ wá kò sí ta nífẹ̀ẹ́. tọ́ba fẹ́ kí wọ́n mọ̀ wá kò sí ta nífẹ̀ẹ́ wí lẹ́nu tán. kése wíkúwí kan mo wí ní tí wọ́n fi mọ̀ náà. kése wíkúwí kan ni bàbá wí tí wọ́n fi mọ̀ wọ́n. dúpẹ́ ń tọ́lọ́ fi túnà sí ìlú báyé. wọ́n lè ń ṣàdúrà fún yẹn ń gbà. wọ́n dà ń ṣàdúrà fún yẹn ń jẹ́. sẹ́kọ̀ wá rí bẹ́ẹ̀. sẹ́kọ̀ wá tọ́pẹ́. bàbá òwúlẹ̀ dàmú ara wọn rárá. ṣàdúrà lọ fẹ́ tẹ́wọ́ ká ṣàdúrà fún ọ. ṣàdúrà bẹ́ẹ̀ bá ti gbẹ ọmọ wa. ọkù ọkù ọkù ọkù mú rẹ̀ kọ́lọ́pàá kankan mú mi. àdúrà tó máa wá sọ fọlọ́wọ́ kan pé àá ah, lọ gba odò fún ọ olúwẹ̀ẹ́rì ah. àbálìjà ló ń sọ̀rọ̀ nígbà tẹ ẹgbẹ́nu bọ ẹgbẹ́nu bọ ó sì tán ẹ mẹ́jẹ tún náà wọn púpọ̀ tẹ ó sì bọ́. gbọ́ngàn wà. náà eléré búdà àwọn náà báwọn náà bá ti rí dánwò ní sanwó ẹ ti rè ni. làyù kọ́ subi. àwọn àbá aládùn àwọn ní sanwó fún wọn àbí kó sọ́wọ́ àwọn tọ̀hún. eléré gbogbo wọn lówó tábà ṣàdúrà fún ọ tó wò sùn sùn bú ni àbá ṣàdúrà fún ó sì odidi kùránì ọwọ́ fún ten thousand fún twenty àdúrà rẹ ò ní gbà ó tún kó sọ́wọ́ àwọn tí ó gbà ó tún kó sọ́wọ́ àwọn sọ ní etí. ọlọ́wọ́lá bíbí ànẹ́bì. ọlọ́wọ́lá bíbí ànẹ́bì. bàbá àbámu àwọn ni wọ́n sọ àwọn afádùn jẹ kújẹ. bẹ́ẹ̀ni. nígbà mo jòkó làwọn sọ bíbí àlùkò mo sì wọ́n kọ́ fún five thousand five thousand lọ ìyàwó mẹ́lẹ̀ ọmọ mẹ́lẹ̀ àwọn ọmọ tó tó tẹ̀lé mi náà jẹun. àwọn náà jẹun wọn ò ní bẹ ojú ẹ wọn tó ń bá yẹn kò ní gí ọ tàbá ti tẹ́wọ́ bàbá ìmọ̀mù káyọ̀lá bọ́lá ọ̀sẹ̀ kọjú sí yìí ọlọ́run ní kẹ́yìn sí èyàn ṣe láàárọ̀ kan èrò ti pọ̀ ẹ wá sí mọ̀lúù lálẹ́ wàláì èrò wa lọ́wọ́ gbà yẹn máa ń dìjà ìlú tí wọ́n ṣe lálẹ́ wàláì àti títì náà ti tẹ̀lé yíwọ̀ pèrè pèrè ọlọ́ òkìkí yìí ti kàgbá ìyẹn lẹgbẹ mi wá bẹ. alihamudulilayi ọlọ́run ti gbà fún yín ọlọ́run tó wá gbà fún yín ọlọ́run mọ sọ fún òun ṣe. àmín ẹ bá ń sàmì. àmín. gbogbo tó lọ́pọ̀ ìfisà sọ àfa àpáta èyí ò ṣe fún yín wọ́n gbà lọ́wọ́ yín èyí tó kù ọlọ́kọ̀ fún yín lọ́wọ́ ọlọ́kọ̀ wọlé tí náà gbogbo àwọn olè tí wọ́n jòkó yìí àwọn àwọn olè àwọn olè amúrọ̀bà ẹ wá rọ̀bù bàbá ẹ wá rọ̀bù bàbá ṣe é sólè ìyàrá ètò tí ṣe é sólè ọ̀hún àwọn àṣẹ́tì ló gbé ẹsẹ̀ jókòó ti bàbá ọlọ́wọ́lá bàbá ìmáàmù kárí ọlá ọlọ́kọ̀ọ́ kúyà bàbá sáyé ọlọ́pàá wọlé alẹ́ fún mi àbùkátà yìí. wọ́n ní dídá ibi jẹ́ olè. tó bá yá sí pé bí àbá ṣe rí ìwọ ò rí bẹ́ẹ̀. ẹ bá pàdé wọn. ìbí yóò tẹ̀ wọ́n lẹ̀. ìwọ́n tún sọ̀rọ̀ ẹ̀ tún lẹ́fọ̀ wọn létí. ẹ fọ wọn létí. ẹ tún náà ẹ tún ṣèbò. ọlọ́sọ̀ wa lóhun dé yìí. ó ń kálukú ó fálùkù. ọba ṣe pé bí omi ni. ọba ṣe pé bí omi ni. ẹlòmí yóò gbé yóò gbé yóò gbé dúrọ́ọ̀mù wá gbọ́n ẹ̀. ẹlòmí yóò gbé dúrọ́ọ̀mù yóò wá gbọ́n ẹ̀. yóò wá fà ni. onírú ló gbé jẹ́ sẹ́kù bẹ́ẹ̀ nìkan. jẹ́ sẹ́kù gbọ́. ẹlòmí yóò gbé kíní wá yóò máa pa ni. yóò máa pa ni. nàìjíríà ò lè. nàìjíríà ò lè. ẹ sọ lè kọ́wọ́lá ètò nǹkankan tèmi. kọ́wọ́lá ètò nǹkankan. kọ́wọ́lá ètò àwọn bàbá àwọn bàbá nǹkan. àwọn ní nǹkan. ọlọ́wọ́ gbàdúrà gbogbo yín. ogun àwọn ọmọ kékeré àwọn ọmọdé ìwé. ọlọ́yìn lásán. ọlọ́wọ́lẹ́ ẹ̀yin ọmọdé ìwé. ọlọ́wọ́ gbàdúrà gbogbo tiwa náà. ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين